ọba àwọn ọba kábíyèsí rẹ̀ o olúwa àwọn olúwa. nínú ayé Mósè. bàbá kú iṣẹ́ o bàbá. àtàwọn ọmọ Ísírẹ́lì. bàbá kú iṣẹ́ o bàbá. Fresh FM nìbàdàn làwà. ìdán bàbá ìdán lórí àgbàgbé àràbà nínú àwọn ètò tó yáàyè bó jẹ́ tìròyìn tí ò à ń fi funfun bo dúdú lójú fúnra ẹni fresh one oh five point nine lọ́bẹ̀ ìdòmàrí gbádé fún fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ìdán bàbá ìdán lórí àgbàgbé àràbá bá àrà nínú àwọn ètò tó yáàyè bó jẹ́ tìròyìn tí ọlọ́rọ̀ à ń fi funfun bo lójú fúnra ẹni fresh one oh five point nine lọ́bẹ̀ ìdòmàrí gbádé fún fresh one oh five point nine àkọ́gun láàrin àwọn ìkànnì yòókù kú iṣẹ́ o bàbá. ìpínlẹ̀kì àwọn ohun máa ṣe é gbé. bàbá kú iṣẹ́ o bàbá. kú iṣẹ́ rẹ̀ níjọ wọlé. bàbá kú iṣẹ́ o bàbá. káfa sàkó. kábíyèsí ò ọlọ́lá jùlọ. kábíyèsí ò àtúnfara ti bí òkè. ọba àwọn ọba olórí ayé gbogbo kìnìún ńlá ìyá Júdà olórí ayé gbogbo àtàbàtúbù olódùmarè ọlọ́jọ́ tó kọrin tó kàn ṣe àdàgbà má pàròyè. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. orí ló bá mi ṣe èé eh, orí ló yọ mí ló yọ mí. orí ló yọ mí. ee orí ló bá mi ṣe. orí ló bá mi ṣe. ayé ti bàjẹ́ sí i. orí ló bá mi ṣe. nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí i. orí ló yọ mí. orí orí orí ló bá mi ṣe. orí ló yọ mí. orí ló yọ mí. orí ló bá mi ṣe nínú ààfin ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú òwúrọ̀ nínú iyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú wọn ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé àlò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí. ayé ti bàjẹ́ sí oore ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí oore ló yọ. orí orí orí ló bá mi ṣe. orí mi àpé orí mi àpé sí orí lẹjà fi ń la kújà orí là. orí wa òkókó ní gbàbọ̀dé. orí inú wa òkó ní bàtòdé wa jẹ́ orí inú orí inú ẹlòmíì kan ń gbórí inú ìkàn bá wọn pòwe ń bá wọn dàṣà ni yóò ti béèrè pé ẹdúró ní èwo lórí inú yìí o ẹni tí ń bẹ nínú ẹni gangan ní yorí inú ìṣẹ̀dá ènìyàn original copy ẹ̀dá lórí inú. ayé tí bájú sí orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé tí bájú sí orí ló orí inú wa ò ní bá tòde wa jẹ́ o ìwọ ló mọ o ṣeun kó kà ẹ̀kẹ́ mi yọnu ilé ìta ń sọ yìí ẹ̀kẹ́ wa ráyè yọ ẹ̀ẹ́n ṣé lórí Facebook nìyẹn ẹ̀ẹ́n ah, tọ́ ìsinmi náà dáa ọlọ́mọ sí a ní òkúùsù bàbá iṣẹ́ lago ṣe kú fojú rí ẹ. lẹ́yìn iṣẹ́ ká ní sinmi ọlọ́run kó fún wa ń sinmi ayọ̀. ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ìkànnì lẹ́ẹ̀kan sí i. ọ̀pẹ̀yẹmí fresh fm ó tún ti gbìnàyà kógókógó lóhùn agogo kẹrẹ̀jẹ̀gbẹ̀ lóhùn akèrègbè ìgbé kíkí àdàbọ̀ òjò tòrófó. ẹ mọ̀ pé bọ́jọ́ bá ti yọ ọmọ kárí ayé ni. orí ló yọ orí ló yọ ọpẹ́yẹmí ìràwọ̀ ọ̀sán tí ń dẹ́rù bà àwọn àgbààgbà ó tún ti bẹ̀rẹ̀ ọpẹ́yẹmí ọgbọ́n ní kọ́ni ọpẹ́yẹmí òye ní fi yé ni. Ọpẹ́yẹmí ìmọ̀ ní fi mọ̀ yàn àtònímímọ̀ àtònímímọ̀ àtẹni ti mọ̀ tó tún fẹ́ mọ̀ kún Ọpẹ́yẹmí odidi ètò ni o torí pé ìrírí ayé ò tìyàn títí títí títí títí tí kó wá tìyàn pa aṣàfọgbọ́n kan yóò fi ọgbọ́n kan yóò fi kọ́ ọ̀yàn níwọ̀n ìgbà téèyàn bá sì ń ṣèṣẹ́mí ni o ṣé ẹ wá rí ẹni tí ó ti forí gbàpẹ́ forí sọta forí sọ̀gànná ó ti làjì ayé já ó ti la òkun ayé já tí ó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìn ọ̀rọ̀ ẹ̀ padà wàá já sọpẹ́ tó padà dọ́mọ lọ́pẹ́ àwọn tá a mọ̀ gbà lálejò lórí ètò ọ̀pẹ̀yẹmí Fresh FM nìbàdàn rèé o láti wá sọ fáyé ọ̀nà tí ọ̀pẹ́ gbà tó fi yẹ wọ́n láti wá jẹ́ káyé mọ̀ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún lọ lọ́run pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún lọ lọ́run pé ńgbà tí ò tí ì sí nǹkan kan ọlọ́run náà lọ wà nígbà tí nǹkan tó ń bẹ ọlọ́run náà ló tún wáyé o bí ò bá tún wá ní sí nǹkan kan mọ́ ọlọ́run náà ni ó tún máa jọ lọ́run òun náà ló sì lè yọ ọ̀yàn bọ́lọ́run ò bá ti yọ ọ̀yàn ọgbọ́n ò lè yọ ọ̀yàn ìwé ò lè yọ ọ̀yàn connection ò lè yọ ọ̀yàn ìmọ̀ ò lè yọ ọ̀yàn ọlọ́run nìkan lónídùúró onídùúró tèmi ẹ káalẹ́ o ọlọ́run olódùmarè yínká ayéfẹ́lẹ́ látọ́kùn ètò yìí ẹni ìtàn olúṣẹ́gun bámidélé lólóòtú ẹ̀ àwọn tá a jọ máa ń wà nínú kolo yìí tó ń gbogbo fi máa ń lọ bí ọlọ́run ṣe kọ̀wé ẹ̀ ṣeun kókà fẹ́mi alábí sanjó ògúntóyè ìbùkúnrájí náà ń bẹ ń bí ara wa ni peter pétérù ni máa ń pèrò sọ́kọ̀ tó fi jẹ́ pé gbogbo ẹni bá ní ọpẹ́ yẹmí kan tí wọ́n fẹ́ jẹ́ káyé ó mọ̀ ń pa tí wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tí wọ́n gbà wọlé nù ọ̀dọ̀ Peter Pétérù. nínú àfún ayé tí bàjẹ́ sí orí ló bá mi ń ṣe nínú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ ohun ojú. nǹkan ayéfẹ́lẹ́ tí kò wá sórí ètò kì í ṣe láburú o kì í sì ṣe ní ibi a mọ̀ pé ọ̀nà pọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ à ń gbìyànjú àti fi apá kún tan fi tan kún apá kó lè bá a tó pín pàápàá léyìí tí Fresh FM tí òórùn ẹ̀ ràn káyé lọ́wọ́lọ́wọ́ yìí tí ó sì máa ràn lọ bẹ́ẹ̀ pàápàá jùlọ léyìí tí Fresh FM ń tawé tó ń ta gbò káàkiri àgbáyé báyìí o hmm, one two three four five six ah, kai seven <laughs> eight bí eré bí eré bí ó ṣe wọ twenty four nu bí eré bí eré bí ó ṣe wọ thirty six mẹ́yìndínlógójì káàkiri Nàìjíríà nu. No abẹ́rẹ́ nǹkan mélòó ló wá kù. orí adé tó gẹ̀ṣin lẹ̀ ló. lọ́fà tí Yínká Ayéfẹ́lẹ́ aṣọ òbúra wa ọ̀gá wa lórí ìkànnì yìí tí wọ́n fi lọ fáwọn iṣẹ́ àtàtà kan lórí ẹni lólè. olúwa ti ń bẹ tẹ́mi ń bẹ ẹ láǹfààní àti pàdé Yínká Ayéfẹ́lẹ́ ńjọ́ mẹ́jọ Adébáyọ̀ Fálékè yín rèé a tó fi ṣe ogun rán ni mo dúró déédéé wa ń tara gbangba ni mo yọ lẹ́gbẹ́ ẹ jẹ́ àjọ gbọ́ ètò Ọpẹ́yẹmí ìtàlẹ́ yìí abala àkọ́kọ́ rẹ̀ ni ta lẹ̀rí kan ta gan lẹ̀rí kan èèyàn kan ìṣẹ́jú kan ẹ̀rí kan ó ẹ darapọ̀ mọ́ Facebook live Fresh FM báyìí o as usual ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Fresh FM radio ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Adébáyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ Fálékè ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Ọpẹ́yẹmí ẹ jẹ́ á ṣíà ẹ̀ ẹ jẹ́ á ẹ darapọ̀ mọ́ lórí Facebook ẹ wá ṣíà ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ṣe ń ṣíà ẹ̀ ire ń kàn yín ni yes ire ń kàn yín hmm, ìpè mo fi ń tọ́kìn ìpè ni ìpè tó dájú kí ni kí ni mo ṣe ṣeun kó ka yes ìpè ìpè ẹ jẹ́ á lọ sábàlá tẹ alẹ̀ rí kan ẹ̀ka alẹ́lẹ̀ kan sí o Ọpẹ́yẹmí ti bẹ̀rẹ̀ kan èmi lẹ́rìí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan lẹ́rìí kan sẹ́ èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí ah, ẹ ṣeun bí ẹ ṣe ń bá wa ṣí àyẹn ẹ ṣeun àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní yapa sórí Facebook Live Fresh FM láti gbọ́ ètò Ọpẹ́yẹmí láti ti mọ tọ ọ̀nà wo làwọn ọmọ ọlọ́pẹ́ tún gbà yọ ẹ mọ̀ pé àwọn ọmọ ọlọ́pẹ́ làwọn máa host lórí ètò yìí iṣẹ́ tẹ fi ń ṣọwọ́ lórí Facebook ẹ ṣe gan ẹ ṣe ẹ ń kí Adébáyọ̀ Fálékè káàbọ̀ mi ò tiẹ̀ tí ì dé tán o wá standing fọ́gà ni o ó sì kú bí ọjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kan a sì ríra láyọ̀ ni in peace not in pieces lágbára ọlọ́run ẹ ṣe tèmítayọ̀ ẹ̀fẹ́ dùn mm, ẹ ṣe ajé àjùmọ̀bí adésínà we are happy to see you again and we miss you on Ajaabale every morning okay ẹ ṣe ẹ já lọ sí talẹ̀rí kan tá a gan lẹ̀rí kan ìṣẹ́jú kan sixty seconds èèyàn kan àtẹ̀rí ẹyọ kan. Okay ká lè fàyè sílẹ̀ fáwọn míì ẹ kalẹ́. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. orúkọ mi ni Samuel Sọládòye. bọ̀dá Sàámú. sáà. ẹ kalẹ́. ẹ kalẹ́ ẹ̀rí kan mi o. ó yá ẹ̀rí kan yìí náà ni. mo dúpẹ́ fọlọ́ yín pé ní ọdún ọdún nineteen twenty wọ́n tà mí sí alátaari. wọ́n tà yín. bẹ́ẹ̀ ni ọlọ́run sì kó mi yọ. kò yé mi o ayé kẹrùkẹrù kọ́ làwa yìí. bàbá kan tà mí sí alátaare fún obìnrin kan ṣùgbọ́n ọlọ́run kò mi yọ. ẹ fẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ àbí. bẹ́ẹ̀ ni. Ah, àwọn alátaare ó ti mọ̀ obìnrin wọn ló ti mọ̀ ọ̀rọ̀ sì máa ju ẹ̀yìn náà lọ́kàn ibi ẹ fẹ́ ṣí àìmọ́nu tọ́ ọlọ́run ọgbọ́pẹ́ yín lágbára ọlọ́run rí kan èmi lè rí kan bàbá kan tà wọ́n fún mọ̀mọ́ kan lába látàrí. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. orúkọ mi ni ọláìfẹ́ kọ́lá. mò ń pè láti ògúnmáàkì. èmi náà dúpẹ́ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí nǹkan tí mo fojú rí gan-an àwọn ọ̀tá kan wọ́n fẹ́ pa ọ̀tá mi. ọ̀tá fẹ́ pa ọ̀tá yín. wọ́n fẹ́ pa ọ̀tá mi bọ̀ sí mo ọlọ́run kó mi lọ ọ̀rọ̀ táì mọ̀ wá sún yẹn o. adúpẹ́ fọlọ́ wọ́n tì mí mọ́lẹ̀ gan-an bàṣẹ ọlọ́run kò mi yà. ok ọlọ́run ọlọ́run ò ní tì á mọ́lé ayé ò sì ní tì á mọ́lé. oh eight o oh three two three two ten fifty nine O oh eight o oh seven mẹ́rin ten fifty nine ẹ kalẹ́. hello ẹ kalẹ́ yes sir. ẹ kalẹ́. yes maami. yes orúkọ mi ni bámisáyé fún mi láyọ̀ láti wákàjáyé. okay ẹ̀rí kàn mí o. okay mo dúpẹ́ lórí ìdílé mi ọlọ́run tí ò já dòkú àwọn oṣù kọkànlá láyọ̀ àti àlàáfíà àtèmi àtọmọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí kàn mí o. Hmm, hmm, hmm, ok ẹ ṣeun. èmi lè rí kan sẹ́ èmi lè rí kan o èmi lè rí kan. ẹ torí ojú mi ń gbìyànjú ẹ mọ̀ pé tójú tìyẹ́ làpàrọ̀ fi ríran ah, láti lọ sórí Facebook ṣẹ́rí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ àti olólùgbọ́ ìkànnì Fresh FM a mọ rírì bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tó pàápàá àwa agbóhùnsáfẹ́fẹ́ ìkànnì yìí tẹ́ ẹ ti ń rọgbọ́n kọ́ tí a sì ń lo ẹ̀bùn tí Elédùmarè fún wa sétí gbọ́ yín a máa ń appreciate ìfẹ́ yín àti pàápàá jùlọ ìtara bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹnìkan láfẹ́fẹ́ àbí ètò kan ní ọ̀wá sí afẹ́fẹ́ fúndì kan Mm, kò ní wù wá pé kí ètò kankan ọmọ wà sáfẹ́fẹ́ fún ìdí kan láàyè kan torí nǹkan kan àmọ́ lọ́pọ̀ ìgbà àwọn ìṣẹ̀lẹ̀ tí èyí ṣe láburú o bóyá àwọn situation kan tí a rí nǹkan ṣàṣì tá a rí nǹkan fi pọ́n tó bá ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí àwọn ètò kan kí wọ́n má wáyé bóyá láàárín kan àbí lọ́sẹ̀ kan ẹni kí ló òyìnbó kan ni bọ́dà mi kan fi gbé kalẹ̀ pé it is it was so excruciating ah, english in kí o fresh fm didn't have an hour with god why <laughs> ẹ mọ̀ bínú reason to jẹ́ reason ni yes ìyẹn wàá ní túmọ̀ sí pé ẹ̀ ní gbọ́ níjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ ni ẹ ṣé o ojú òní tiwa kò sí nǹkan tó ṣe pásítọ̀ Ṣeun Oyèwùsì o hmm, ohun gbogbo ó wà bá a ṣe kọ̀wé ẹ̀ àmọ́ Yínká Ayéfẹ́lẹ́ tí ò wá sórí ètò ní ìsìn láti ìjẹjọ ẹ mọ̀ pé torí kí gbogbo nǹkan lè bá a da a nífira wa ṣàwátì ẹ ṣe gan amọrírì ìfẹ́ yẹn o an with God tí ẹ láǹfààní àti gbọ́ ìgẹ́ta síbi ẹ gbọ́njọ mẹ́jọ lágbára ọlọ́run ẹ jẹ́ àtúnwẹ̀ lẹ́rìí bíi mélòó kan ẹ ká lẹ́ ta ló wà lójú òpó hello. hello. hello. ẹ bá ń gbóhùn sókè mà ẹ bá ń gbóhùn sókè. bóyá kẹ́ ẹ pè mí padà. èmi lè rí ìkọ̀sẹ́. oh eight oh three two three two ten fifty nine hello. ẹ bá yín rédíò yín sílẹ̀ ẹ bá yín rédíò yín sílẹ̀ àbí ẹ jìnnà sí. èmi o hello ẹ kalẹ́. èmi ni olóyè johnson láti akomeji. tọ láti akomeji ń oh, ẹ kalẹ́. kan mi o. kílẹ̀ rí yín mà. kan mi o. Hmm. níwòyí last year mò ń pìgì àpò íńtánẹ́ẹ̀tì hmm. adẹ̀tí máṣọ àti high invitation card tó bí one fifty mo fi lásìdẹ́ǹtì ah. mi ò dẹ̀ mọ̀ pé mo ti ẹ̀ léṣe retirement ní january dẹ̀ lè retirement hmm. so mo wà lórí bẹ́ẹ̀dì for almost three months kó tó di pé mo ṣe retirement ẹ̀rí kàn mí o èyí mo hmm. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. mo bá yín yọ̀ o àwa náà bá yín dúpẹ́ láti inú studio tá a wà yìí èmi lẹ́rìí kan. Hmm, ta tún lẹ́lẹ́rìí yìí ẹ kalẹ́ ta ló wà lójú òkú. ẹ kalẹ́ o. ẹ bá yín rédíò yín sílẹ̀. orúkọ mi ni Olúwaṣeun Dágilókè o. ẹ bá yín rédíò yín sílẹ̀. mo ti pa orúkọ mi ni Ṣeun Dágilókè. tọ. ẹ̀rí kan mi o. tọ. ní two thousand and fifteen. ok. mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan tó lórúkọ. ok. Ah mò ń pẹ̀lú cash. ok èwo ní jẹ́ cash. owó owó owó ni cash yes ok owó mọ̀ ní cash lóòótọ́. mo ti pẹ̀lú owó. ok so mo lọ bank èrò pọ̀ hmm. mo wá ní láti kúrò ní bank hmm. yẹn lọ sí another branch wọn hmm, àṣé wọn ti tẹ̀lé mi torí box room ni mo máa ń sanwó sí bọ́n ṣe rí i pé mo dé báyìí ni àwọn àwọn báńkà tó ṣiṣẹ́ bọ́kù wọ́n ti pe àwọn kan pé mi ò sanwó yẹn o pé kán tẹ̀lé mi. Hmm. mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n gbìyànjú ẹ̀ wọ́n fẹ́ pa mí láti gbowó yẹn hmm. bówó yẹn ṣe pọ̀ tó mo yọ̀ǹda owó yẹn fún wọn. Hmm. ìyá tí wọ́n bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn kò bìlíf mi but ọlọ́run wá yà mí lẹ́nu ní ọjọ́ tó ó ku ọjọ́ kan tí mo máa kúrò níbi tán tì mí mọ́ Hmm. nínú fẹ́ẹ̀tọ́ tí mi mọ́ nígànnì ẹni tó gba lọ́wọ́ mi bí wọ́n ṣe mú un wá sí station yẹn nìyẹn hmm. bó ṣe mú un wá sí station yẹn tí wọ́n tó tí wọ́n mú mi jáde báyìí pé kí n lọ gba aṣọ mi ni mo wá káìtì ẹ̀ pé ah, ẹni tó gbowó lọ́wọ́ mi nìyí hmm. mo ṣàdúró mo ń wò ń wò mí so dpo wa tó wà ní ìtajì kéèsì yẹn gbà wá jáde pé kí ló ṣe mí tí mo dúró mo lẹ́ni tó gbowó lọ́wọ́ mi ni ó dẹ̀ describe ìbọn tán lò ìbọn yẹn gan ló gbà lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ ibi yẹn hmm. mo dúpẹ́ lọ́lọ́run pé ẹ̀mí mi ò lọ sí hmm. ìgbà tí wọ́n gba ìbọn yẹn tí wọ́n wá béèrè lọ́wọ́ ìpèsè ó mọ̀ mí ní ibi báyìí báyìí báyìí ó wá sọ fún wọn pé lóòótọ́ ìbọn tán fi rọ́ọ̀bù nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ òun ló lọ sí operation yẹn kì í ṣe òun gangan tọ́nà hmm. ṣe kùmìyàn nìyẹn láti gbà yẹn mo ní láti fiṣẹ́ ìyá yẹn lẹ́yìn láti máa pè ń gbà pé kí n máa bọ̀ mo ní mi ò ṣiṣẹ́ mọ́ tọ́lọ́run ti kó mi yọ yẹn ẹ̀rí kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí ńlá ni o ẹ̀rí ńlá ni o bàbá ẹ̀rí ńlá ni o bá yín dúpẹ́ o tọ̀ ẹ máa bí tó bọ̀. ẹ ṣeun. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí èmi lè rí. ẹ jẹ́ àtúnwò ẹlẹ́rìí méjì kó tó di pa àtẹ̀síwájú ẹ kalẹ́ o. ẹ̀lẹ́ kalẹ́ sà. ẹ kalẹ́ o. yẹ. tọ́ mò ń gbọ́ yín màá èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. ẹ kalẹ ẹ kalẹ. ẹ ṣàfihì ló ń sọ̀rọ̀. Mm, ok. ẹ̀rí kan mi sá o. mo ń gbádùn yín. mo lọ sí Oman. ní ọdún two thousand and nineteen. ok mo lọ ṣe housemaid. ok. ọlọ́run kò yọ fẹ́mi ò lọ sí o orí àwọn àràbù màlá ò pa mí o. ok nǹkan mi o. tọ mo bá yín dúpẹ́ o. mo ti pẹ́ o mo ti padà sí nàìjíríà báyìí o ló wá ṣe òun. àmín olùwà kò tẹ̀ pé mi rí nǹkan mú bọ̀ mú mẹ́mi mi bọ̀ o. ẹ mẹ́mi nǹkan yẹn gan ló lórí nǹkan. mo mẹ́mi mi bọ̀ o wọn láwọn pa mí o. ẹ mẹ́mi yín bọ̀ ok. lọ́dún tá a wà yìí. ẹja mẹ́yàn kan ṣe ká lọ sí ojú ọjà lọ́hùn-ún ọ̀pẹ́yẹmí lórí fresh one oh five point nine lé ìbàdàn ẹ̀ka alẹ́ o ta ló wà lójú òpó. eileen john ló ń sọ̀rọ̀ láti ṣàgámù. ok. ẹ̀rí kan mọ́. ok. okay mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwòye èṣí mo lọ sípè lóyún ṣùgbọ́n ní ọdún yẹn ọlọ́run sọ mí láyà tàlàfíà àtẹ̀mí àtọmọ àtọkọ àwa láyé àwa láyé àwa láyé ara wa èrí kàn mí o. àbáyín dúpẹ́ o àbáyín dúpẹ́. èmi lè rí kan. ó bá rí bẹ́ẹ̀. lẹ́rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. Ah, ẹ jẹ́ kí a lọ sí ojú ọjà àmọ́ ká tó lọ ẹ jẹ́ kí n tún wo àwọn èèyàn tí wọ́n wà lójú òpó mo rí i pé àwọn èèyàn ti ń ṣíà ọ̀pẹ̀yẹmí ti ajálẹ̀ yìí mo rí i pé wọ́n ti ń ṣíà ẹ̀ dáadáa but you can do better ẹ̀ eh, túnbọ̀ ṣíà ẹ̀ kì í ṣe ń tẹ́ ẹ lè dájẹ́ o mélòó la mú nù omi òkun ẹ jẹ́ kí ayé ó mọ̀ pé ọgbọ́n ń bẹ o èèyàn wà ọ̀pẹ̀yẹmí mò ń padà bọ̀. It's about time for the 2021 All Nations Evangelical Church Annual Convention. Hallelujah! Jesus Christ, our Savior, is ever ready to wipe your tears away and give you unending joy. Come and key into His promises at the 2021 Annual Convention. Themed Remove the Mask. It's time to remove the mask of shame and fear and step into God's abundance and protection. protection. Happening at Anek Way, Onikpori, Lagos Ibadan Expressway, Felele Junction, Ibadan. Date is 15th to 21st November 2021. Revival 5 p.m. Day on Monday, Rally and Founders Day celebration. On Tuesday, Youth Day. And on Wednesday, Ministers Conference. Celebration night will happen on Thursday by 9 p.m. On Friday, Women Revival and Men Revival on Saturday. Grand finale is on Sunday by 10 a.m. Hosted by Bishop and Pastor Mrs. Iyabo Odeleye Ministry. Bishop Richardson Oyediran. Pastor Taiwo Adelakun Ayewa Anek Voices. For more inquiries, call 080 97 316596. Come to Jesus and receive solutions to all your problems. fire for fire. bẹ́ẹ̀ni àsìkò tún ti tó láti rí ìyanu ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́rin òde remo fire crusade twenty twenty one tí àjọ can tó wà ní remo north local government area ogun state gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ìjọ christ power evangelical crusade international tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́ four thirty pm daily nígbà tí ministers conference yóò máa wáyé ní the african church emmanuel bethel òde remo lọ́jọ́ kejìlá oṣù kọkànlá láago mẹ́sàn-án òwúrọ̀ ẹ máa bọ̀ sí christ anglican primary school field òde remo ogun state láti wá dar darapọ̀ mọ́ ode remo fire crusade twenty twenty one níbi táwọn ìránṣẹ́ ọlọ́run yóò ti máa pe agbára ọlọ́run sọ̀kalẹ̀ tá ó sì máa rí ìyanu ọlọ́run ìwòsàn ìtúsílẹ̀ ìdè ó máa já gbogbo wa láwùjẹ́rì ayọ̀ wòlíì àti onísọjí ezekiel akínbíyì mark alága kan àti olùgbàlejò reverend canon mo ọdúnsì reverend prophet dao ọ̀ṣínáìkè tó jẹ́ alága àsọjí yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì lẹ́mí mú yóò máa lò láti sọ̀rọ̀ ìyípadà rere sínú ayé wa fire crusade twenty twenty one ọlọ́run yóò fi fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípo yípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ̀ ṣe ó yẹ káyọ̀ kí ọ kú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìnàjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyéde fáà revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbókàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul alenuga reverend Gbẹ̀ngà Kotila olórin ẹ̀mí níbẹ̀ Lanre Tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí pf and reverend co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba f fọ́ọ̀mù Cambridge IJMB tàbí Jupep, tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì dé àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ fresh fm ìbàdàn tó ti ṣe tán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti fresh fm fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dòtò fresh fm fada christmas tọdún sọ ẹ ṣeun ẹ jẹ́ agbára kàṣídà kí a bẹ̀rẹ̀ ètò yẹn ní rabaji gan àti ní serere yes ètò pásítọ̀ ṣéun yéwùsì nìkan kọ́ ni kò láǹfààní àti gorí àgbàgbé fún ti àjálẹ̀ ètò bàbá wa wòlíì ọlọ́run alààyè bàbá Peter fọlọ́runṣọ́ ọ̀wá bàbá PF ọ̀wá ti kremik ètò yẹn náà láǹfààní àti wáyé láti Christ Revival Miracle Center torí eh, technical reason àwọn ọgbọ́n àtinúdá tí ó ṣe bí ẹ̀ ń sapá kan jà mọ́ nídìí irinṣẹ́ tá à ń ṣàmúlò ni yes ẹ má bínú ẹ dákun ìjọ mẹ́jọ ẹ láǹfààní àti pàdé bàbá pf ọwá láti kremik ẹ jẹ́ kí n gbé àlejò àkọ́kọ́ wọlé o lórí ètò ọpẹ́yẹmí ti àjálẹ̀ yìí ẹ̀yin àǹtí mi ṣé. Eh, a máa ń gbàyè lọ́wọ́ àwọn àlejò wa tí wọ́n bá wá share testimonies wọn láti mọ̀ ṣé wọ́n fẹ́ ká fojú wọn hàn ká sì dà á kọ wọn ṣáà fojú yín hàn ṣáà sì dà á kọ yín kò sí wàhálà. ẹ bá ń gbé kinní yẹn sí wọn lẹ́nu dáadáa kẹ́ ẹ bá ń fi ojú wọn hàn yes. ilé ayé kún fún làálàá ilé ayé kún fún ṣìbáṣìbo ilé ayé kún fún ìjì ah oríṣiríṣi afẹ́fẹ́ ní ń fẹ́ láyé ìkan afẹ́ ní gbígbóná ìkan afẹ́ lódì lódì ìkan afẹ́ ní tútù ìkan afẹ́ ní wọ́rọ́wọ́ ìkan afẹ́ ní tútù mìnìmìnì bí èjì òwúrọ̀ èyí tí ń fẹ́ tútù mìnìmìnì bí èjì òwúrọ̀ ń ni kò jẹ́ ọmọ fẹ́ dọ́dọ̀ wa ọlọ́run dákun o àmọ́ nínú gbogbo ẹ̀ náà gbogbo bẹ́ẹ̀ dá bá ṣe lọ tọ́bọ̀ nínú ìrìn kò ní do ẹ̀ bí ọba ti wá já sí ó mẹ́mí lọ ẹni tí máa ń gbẹ̀dá wá sírúfẹ́ orí ètò yìí tá pè ní ọpẹ́ yẹmí pé ẹ wá sọ̀dí ọpẹ́ yín èmi bá lẹ́gbẹ̀rún àhàn ahọ́n kan tẹ́ ẹ ní o ńgbà tẹ́ ẹ bá lẹ́gbẹ̀rún ẹ wá fi ẹ wá fi ròyìn ṣe olúwa àǹtí mi ṣe ẹ̀yin náà ní ìdí láti láti máa fi ọpẹ́ fún olúwa. bẹ́ẹ̀ni sà. ẹ fẹ́ fi ọpẹ́ fún olúwa. bẹ́ẹ̀ sà. ẹ fẹ́ hó ìhó ayọ̀. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ bá tún ní ohun èlò orin olóhùn gòrògò ẹ tún lè fi yín o. <laughs> bẹ́ẹ̀ni sà. irọ́ ni o. <laughs> mo láìkì orin gan. ẹ láìkì orin. Hmm. ọ̀pọ̀ èèyàn ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀ èèyàn máa ń wò pé bẹ́ẹ̀ nìkan bá ti jẹ́ àkàndá tó ní ìpèníjà ẹ̀yà ara bóyá ojú. Eh, ó ní ìpèníjà ojú tí ò lè ríran ni àbí ẹ̀yà ara kan apá ò ṣeé gbé ni ẹsẹ̀ kan ò ṣeé gbé ni abẹ́ni ọ̀hún wà lórí iṣẹ́ abẹ́ni ọ̀hún wọ́ àbò ń rá. àwọn èèyàn máa ń lérò pé ẹni ọ̀hún ọ̀lọ́pẹ́ kankan pé kò ẹ là mí lọ́yẹ̀ ṣé irúfẹ́ ẹni tó wà nípò tẹ wà yìí ṣé ẹ lọ́pẹ́. <laughs> ẹni yẹn tó bá jẹ́ pé tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó ṣàárẹ̀ ó máa mọ̀ pé ipò tó ń wà yẹn ó yẹ kó máa dúpẹ́ nítorí pé ẹni tó bá ti ní àlàáfíà tí ò ẹ mọ̀ sọ̀rọ̀ yín ẹ bá ń gbà fún yín tí ò bá tiẹ̀ lè rìn ṣùgbọ́n tí àlàáfíà bá ti wà fún à ó yẹ kó máa dúpẹ́ nítorí pé àlàáfíà ju gbogbo lọ. béèyàn bá sì wà láyé bẹ́ẹ̀ni tó ń ṣẹ̀ṣẹ̀ mí tó ń ṣẹ̀ṣẹ̀ mí ọlọ́pẹ́ lẹni yẹn ọlọ́pẹ́ ni. ẹ kalẹ̀ o àǹtí ọlọ́pẹ́ mi ẹ kalẹ̀ o <laughs> ẹ pẹ̀lẹ́ kí lorúkọ yín ọláyẹmí samuel lórúkọ mi. ọláyẹmí samuel. bẹ́ẹ̀. ok ẹ ṣé ká bẹ̀rẹ̀ láti ìrìn àjò bẹ́ẹ̀ ṣe dẹni tí ẹ wà lórí wheelchair ẹ sọ fún mi pé láti kékeré ni bẹ́ẹ̀ ni sà bí mi rántí bí mi ò bá gbàgbé bí mi ò bá gbàgbé bí mo máa rántí ẹ sọ fún mi pé ọmọ oṣù méje lẹ́sìn tí kọ́kọ́ rìn o bẹ́ẹ̀ ni sà ọmọ oṣù méje dìde ó rìn bẹ́ẹ̀ ni wọ́n wá wò pé ah, ọmọ tí ń rìn ọmọ tí ọmọ ológo ọmọ tí ń jáfáfá yìí ah, ọmọ tí ó jáfáfá nu ayé ni ọmọ yìí ọmọ àlùbáríkà ni pé ojú tí gbogbo èèyàn pé lẹ́ẹ̀kan náà o ló bá di wọ́njọ lọ kí ló ṣẹlẹ̀. ẹ bí ìrìn àjò yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n ní ìyá ìyá ẹ̀gbọ́n ìyá mi okay. so wọ́n ní ó gbé ó jẹ oúnjẹ kù okay. so nígbà tó jẹ oúnjẹ yẹn kù ìyá tèmi ó wá gbé oúnjẹ yẹn òun wá jẹ. ok. so bọ́n ṣe jẹ oúnjẹ yẹn gbà tí ẹ̀gbọ́n ẹ̀ tó wá dé òun fẹ́ ó wá claim oúnjẹ ó fẹ́ jẹ oúnjẹ kò wá. ẹ̀gbọ́n ìyá ti yín. ẹ òun ni ẹni tí ó jẹ oúnjẹ kù. ok. ìgbà tó wá dé tó fẹ́ jẹ oúnjẹ tí ò rí oúnjẹ mọ́ inú wá bí so ìyá tèmi dẹ̀ jẹ́ ni tó máa ń rẹ́rìn gan tó máa ń ṣe yẹ̀yẹ́ wọn ní bí òun ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ nìyẹn ó sì à ń rẹ́rìn so ọ̀rọ̀ yẹn dẹ̀ ń dùn ẹ̀gbọ́n tiẹ̀ pé àà ó jẹ oúnjẹ ó tún fi mí ṣe yẹ̀yẹ́. ṣé báwọn àgbàlagbà méjì ni two adults adult méjì. ẹ nígbà yẹn pé wọ́n sì yọ̀ǹgà àti pé ẹ mọ̀ pé èmi náà but wọ́n ti bí yín. Mm, but bí pé oúnjẹ wa di oúnjẹ <laughs> mi lóúnjẹ oúnjẹ mi lóúnjẹ. káàpẹ́ bí pé mọ̀ èmi náà tètè bímọ ńgbà yẹn because àwọn náà sì yọ̀ǹgì ok so wọn á ní bí ọ̀rọ̀ yẹn ṣàṣì fàágìl ní àárín àwọn méjèèjì nìyẹn débi pé ìgbà tó ṣàfẹ́ di wàhálà ìyá tèmi ṣàbínú gbé èmi bó ṣe fi bínú gbé mi nìyẹn ó wá pọ̀n mí so èèmù ìyá ìyá mi ni pé ó ń lọ sí ìyá àdúgbò ti ọ̀dọ̀ wọn tó jẹ́ ìyàrá nílùú wa nílùú ìpèsè àkókò so láì mọ̀ pé ilé bàbá tèmi tó jẹ́ pé wọ́n ní òkú sídà ìyá ìyá tó bí ìyá bàbá mi nínú wọn ló kú nígbà yẹn so gẹ́gẹ́ bí ìyàwó ìyá tèmi dẹ̀ ní ẹ̀tọ́ láti lọ ṣùgbọ́n kò yẹ kó gbé mi dání hm, kò yẹ kó gbé mi lọ bẹ̀ so ìbínú yẹn ló kàn fi gbé mi kò dẹ̀ dágbé fún ìyá ìyá mi pé ibẹ̀ lòun lọ àwọn kan believe pé kíjà yẹn lè tán kó má bàa sí wàhálà ló ń ṣe gbéra kó ṣe gbàbẹ̀ lọ nìyẹn ìyẹn ibi tí wọ́n ti ṣe òkú yẹn gbà tó máa débẹ̀ ló bá gbé mi ló sà wá tẹ́ mi sílẹ̀ òun wá lọ bá wọn ṣe ìnáwó tí wọ́n ń ṣe so gbà tó máa padà wá bá mi ó di pé ìkan míì ti ṣẹlẹ̀ hmm. tí gbogbo ọwọ́ orí wọn ní kò tiẹ̀ síbi tó dúró mọ́ bí hmm. ara ṣe domi nìyẹn hmm. wàhálà yẹn ó sà wá rí bẹ́ẹ̀ yẹn so mọ́ ìmí dẹ̀rẹ́ gbà tó ti rí bẹ́ẹ̀ yẹn òun move on pẹ̀lú life bó ṣe fi mí sílẹ̀ nìyẹn so ìyá ìyá mi ló ṣà wá ń gbé ẹrù mi yẹn hmm. ló ṣà wá ń tọ́jú mi tó ní àwọn èèyàn tẹ̀ wá ń sọ fún òun pé ẹ hmm. kò ń mọ kò ń mọ mi pa kò ń rọ mi kò ń pa mí àwọn lòun á sọ pé nígbà tó sì mí tí ò tí ì kú òun ò tí ì lè òun ò wá lè pa so báwọn ṣàṣe fi ìgbàgbọ́ gbé nìyẹn títí títí tí mo fàáfin dàgbà àti mo dẹ̀ ń dàgbà tí mo lè ṣe kan wọ́n máa lọ sóko wọ́n máa lọ wá. Wa ẹ̀yìn tíbi táwọn tó kọ ẹ̀yìn bá ti kọ ẹ̀yìn tó tó ti kẹ̀ sí díẹ̀ wọ́n lọ wa tó bá ti wa débẹ̀ yẹn wọ́n á sa tó bá ti gbẹ màá jókòó tì í èmi máa pa ní òkúta àlọ́ tà á ní ọjà bá a ṣe fi ń jẹun nìyẹn wọ́n á lọ sí lórí ẹ̀yìn yẹn náà kí ni ìgbálẹ̀ wọ́n máa bẹ wálé ọjọ́ kan gan ti ẹ̀wà tó yẹ gbọ́n gbé kí ni ìgbálẹ̀ tó ń kó pẹ̀lú ọmọ ejò sí ilé láti oko tó yẹ pé tó ń ṣe kó wá bẹ̀ yẹn gbà tí a fẹ́ máa ṣe kínní yẹn la tó mọ̀ pé wọ́n kó ọmọ ejò pẹ̀lú ẹ̀ so tábà ti ṣe bẹ́ẹ̀ yẹn tán ti ha èmi ni mo máa ha tí màá ya kúrò nílẹ̀ ẹ̀ẹ̀mejì tábà ti ya tán a tún máa ha so tábà ti ṣe bẹ́ẹ̀ yẹn a máa gbé lọ ọjà. ìlú wo ni ìlú tẹ̀ ń sọ yìí. ìlú ìpèsè àkókò ìpèsè àkókò ní Ondo State ní Ondo State. bẹ́ẹ̀ so tí n bá gbọ́ yín dáadáa láti ibi ẹjọ́ tọ́lẹ̀ a lè ṣàpè ẹ má bínú sà ẹ má bínú màmá a lè ṣàpèjúwe ibi ìṣẹ̀lẹ̀ fíìmù yẹn ti bẹ̀rẹ̀ oúnjẹ oúnjẹ mi lóúnjẹ a lè irú ẹjọ́ yẹn bí ẹjọ́ kọ́tà dọ̀tí kínní kan ṣé a lè sọ pé ibẹ̀ yẹn ni wàhálà tó fa ọwọ́ rọ ẹsẹ̀ rọ ìkókó jòjòló ọmọ kékeré ṣé ẹ fúnra sí àbí àwọn Eh, òbí yín rìnrìn àjò tí wọ́n fi sọ pé ah hmm, kòkòrò tó ń jẹ̀fọ́ mm-hmm. ibi oúnjẹ ẹjọ́ ní ni o mo ń wá um, missing link kiri ni o ká lè link ẹ̀ mọ́ra wọn. <laughs> Eh, ìyá ìyá mi o ìyá ìyá mi jẹ́ ẹni tó gbàgbọ́ so gbà yẹn náà kò kò sí agbára kò bíkọ́ àwọn tí ń dàgbà wọn ò ní agbára wọn ò dẹ̀ ní olùrànlọ́wọ́ láti lè lọ ṣèwádìí ìkan ẹyọ kan tí mo mọ̀ ni pé ẹ̀gbọ́n mọ́ èmi yẹn ìyẹn èmi ti gbọ́njú gbà yẹn wọ́n gbé haúsá kan wá tó nígbà yẹn wọ́n máa gbé mi sí bí aṣọ wọ́n máa daṣọ bò mí gbà tó yá haúsá yẹn ṣàṣà lọ ìkan tí mo ṣàgbọ́ ni pé wọ́n ní haúsá yẹn sọ pé wọ́n kìlọ̀ fún òun pé kó má dáwọ́lé so ibi tí ìyẹn parí sí nìyẹn láti gbà yẹn kò sí ìgbìyànjú kankan mọ́ kò sí ẹni tìtàn padà lẹ́yìn pé èmi máa ń lọ ṣọ́ọ̀ṣì fún ara mi tó bá níbi tán ti ṣe ìsọjí mo máa lọ síbẹ̀ pé kí ọlọ́run lè ṣe ìyanu. àwọn èèyàn wò pé láti oṣù ọmọ oṣù méje tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ní ló narrate story yẹn fẹ́yìn débi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí í mọ̀. ìyá ìyá mi ni. òkè ìyá ìyá yín ìyá àgbà. wọ́n sọ mí ní ojú òtì mi. Okay, okay gbàtẹ́mi dẹ̀ ń béèrè orúkọ yẹn pé mi ò láìkẹ́ orúkọ arúgbó báwo náà ṣe máa pè mí ní ojú òtì mi okay so gbogbo gbà yẹn ni wọ́n wá ń sọ gbogbo bí ìrìn àjò yẹn ṣe rìn. ẹ̀yin tí ẹ ń béèrè lórí Facebook ọlọ́gbọ́n ni lèèyàn kan gbọ́dọ̀ ṣe bọ́ sórí afẹ́fẹ́ kó ní òun ṣe àtòkè àtìsàlẹ̀ join together kó máa mú gbogbo ẹ̀ mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn láì ṣe pé ó ní láárí jà kókó tó bá dé so ó ti dá yín lóhùn pé ìyá ìyá rẹ̀ ni ó pè kalẹ̀ tó sì ṣàlàyé pé n tó fa làlú rí tí ìrìn àjò ẹ fi wá rí báyìí bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ìgbà olè yín bẹ̀rẹ̀ sí ní gbọ́njú mọ́ ìjì ayé tó bẹ̀rẹ̀ tó jà yín gbà yín ibà yẹn wó gan lẹ́lẹ̀ sọ pé tọ́ ibi ẹ ti bẹ̀rẹ̀ sí ní fèsì ẹ̀ rèé o hmm. bí ọmọ bí ẹni ọdún mélòó. Ah, ká sọ pé bí mo ṣàṣe gbọ́njú bí ọmọ bíkọ́ àti bí mo ṣàṣe gbọ́njú báyìí ni mo ti mọ̀ pé ni mo ṣáà ti wọnú wàhálà yẹn hmm. torí mi ò fi ẹgbọ́njú bá wàhálà ni mo fi torí mi ò fìgbà kan rí ìfẹ́ hmm. láti ọ̀dọ̀ òbí tó bí mi láti tí mo ṣàṣe gbọ́njú tí mo gbọ́n báyìí ni mo ti gbọ́n ni mo ti wàánú ẹ̀ tí ò sí ìfẹ́ láti ọ̀dọ̀ òbí mi àti òbí ìyá o bàbá lẹ́yìn ìyá ìyá mi yẹn nìkan tí mo sá ti mọ láti ilẹ̀ yẹn tí mo ti ń dàgbà yẹn ni mo ti ń dàgbà sínú. Abẹ́òkúta radio station tí èmi àti ta ti jọ ń bọ̀ ní ọ̀sán mọ́rọ̀lẹ́ ẹ sọ fún mi pé ká ló ṣeé ṣe tí àtúntayé wa ni ẹlẹ́ẹ̀níyà sínú mọ̀lẹ́bí tẹ̀ ah. ti wá tẹ̀míjẹ́ tomijẹ́ lójúlẹ̀ fi ń sọ fún mi ní Abẹ́òkúta station. bẹ́ẹ̀ni sá. kí ló fà yẹn. bàbá ìyá wọn fi hàn yín. ìdí ni pé tó bá jẹ́ pé ìyá àti bàbá mi ṣe ìṣe ìyá ni sẹ́rí hmm. tó bá jẹ́ pé bí téèyàn bá ṣe la ìkan kọjá ló ṣe lè dúpẹ́ ni hmm. ah, ìbáda ṣùgbọ́n tí ogun yẹn bá ti ṣẹ́ ara ti sùnyàn hmm. torí kan tí mò ń sọ yìí kò ṣe kan tó jẹ́ pé ó rọrùn kò rọrùn rárá rárá ní gbogbo ìgbà tí mò ń sọ yìí so wọn ò fi ìfẹ́ hàn sí mi rárá mi ò rí ìtọ́jú mi ìwọ́sọ wọn rí mi láti títí mo fi dé báyìí kò sí pé ìyá ṣe kankan àbí bàbá ṣe ẹni tí fún mi. ẹ tiẹ̀ ní ìyá yẹn sá lọ. Ah, ìgbà tí ìyá ìyá mi yẹn wá kú ó hmm. ìyá mi ṣẹ̀ṣẹ̀ wá wálé. ó ti kọ́kọ́ sá lọ ah, nígbà tí wàhálà yẹn dé. ó lọ so olóṣèṣẹ̀ wá wá torí ìyá ìyá mi máa kúnlẹ̀ ó máa di ọmú ẹ̀ mú ọmọ mi ìkọlọ̀njọ́ kó bò ń pè wálé torí bí ò kí ẹ̀ fún mi ni ò kí ẹ̀ fún ìyá tiẹ̀ so ẹ bá mi fún ọ ní nǹkan kankan fi nu ojú wọn. kò wálé mm. rárá. ẹ calm ẹ calm omijé tó ń bọ́ lójú yẹn ó ń ṣe mí bákan bákan. Ọpẹ́yẹmí lètò lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine nílé Ìbàdàn kò sẹ́ni tí wọ́n bí tí ò ní rí wí abẹ́ ìráyé akàkàkàkà kò lè yé èèyàn ayé akúkú láyé akàkàyé láyé o. oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń fiṣẹ́ sọwọ́ sí yín lórí Facebook ẹ̀gbọ́n tí wọ́n fi ń sọ ṣé kí n kà á sí yín létí àǹtí mi ṣé kí n kà sí yín létí iṣẹ́ tí wọ́n fi ń ṣọwọ́ sí yín lórí Facebook títí ṣòdìyàn àbí ṣòdìyàn ó ní ah beautiful woman mm, ó ní beautiful woman ẹnìkan náà ní ah she is too fine o ah, èmi ò sì mọ bọ́n ṣe ń àṣẹ́sì ẹni tó bá fine èmi ò tiẹ̀ tètè mọ̀ pé ẹ tiẹ̀ wá fine àmọ́ àwọn èèyàn bọ́ sórí Facebook bá a ṣe fi ojú yín hàn wọ́n èmi èèwojú obìnrin problem ẹ̀yọ̀ kan tèmi nínú àmọ́ àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wòyìn ní inú ilé láti lórí Facebook wọ́n ní she is very beautiful she is pretty she is this she is that. Hmm. ok ibi tí onísọjí ti wá sí ah, ah, ah, gbàgede ilé ọba ilé kábíyèsí tí wọ́n wá ránṣẹ́ pé bàbá yín ẹ wọ́ débẹ̀ yẹn náà ni mo wọ́ débẹ̀ ni kò tí ì sí lórí wheelchair rárá ẹ wọ́ bí gbìyàn ara kòrò bí ọmọ ọdún mélòó ni ṣiṣẹ́ lè rántí. gbogbo gbà yẹn kò tí ì lè ju bíi kò tí ì lè ju bí ọmọ ọdún mẹ́fà. ok ọmọ kékeré torí mo sì rákọ ọmọ kékeré ni. now ìgbà tẹ dé ilé ọba tí wọ́n ránṣẹ́ tí kábíyèsí ránṣẹ́ pé bàbá tí ẹ gbàgbọ́ pé òun ló bí yẹn lọ́mọ. bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ní gbàgede ilé kábíyèsí. ẹ ìgbà tí wọ́n délé kábíyèsí ìdí ni pé èmi fún àmì mo kọ́kọ́ lọ bá pásítọ̀ yẹn. okay mo lọ bá a fún pé kó lè gbàdúrà fún mi kémi lè rìn torí gbogbo ìgbà yẹn mò wá mírèkù gan inú mi ò hmm. kì í dùn hmm. mo máa ń sunkún tí bá ti rí àwọn ẹgbẹ́ mi tó rìn hmm. so ìgbà tí mo dẹ̀ lọ bá pásítọ̀ nítorí àwọn èèyàn lọ máa ń bá wọn so òun ló wá béèrè dáàdì mi pé ẹsẹ̀ yìí pé kì í pé ọlọ́run dẹ̀ sì lè ṣe o pé mo sì lè fi rìn o hmm. pé báwo ni bàbá mi ṣe ṣe sí mi wá ní kò tọ́jú mi hmm. gbà tán wá dé program náà wá pariwo pé ọmọ kan wà ń bí wọn ní bàbá ẹ̀ ò tọ́jú ẹ̀ tí ò hmm. bá dẹ̀ tọ́jú ẹ̀ ó máa rí ìyá wọn sà ń sọ lórí program yẹn wọn sà ní pé kán lọ pé bàbá mi wá so gbà tí bàbá mi dẹ̀ máa dé lójú bí èrò ṣe pọ̀ tó ń gbà yẹn torí nígbà láàfin ọba gbàgede ní ààfin ọba gbàgede ní èrò pọ̀ gan gbogbo ìlú wa ló máa wá sí program gbà yẹn kò dàbí sìn tí oh. àdúrà ò tí ò ṣe mọ̀ yìí hmm. gbà yẹn wọ́n bá pé crusade ni crusade ńlá ni pastor ńlá ni so ni bàbá mi ṣe sọ pé rárá o òun kọ́ lòun bí èmi o. ẹni wọn pe bàbá ń jáde pé kí ló dé tó ọmọ tó wà nípò àkàndá o sì yín nù bàbá wa ní. bàbá mi ní pé òun kọ́ lòun bí mi torí pé nílùú wa kò mo bàbá mi sọ pé òun ò òun ò arọ ò sí nídìílé tèun òun ò mọbi tí ìyá mi ti gbé arọ wá so nítorí náà kì í ṣe òun kọ́ ni òun bí èmi o. ó dì sọ yín nìyẹn. ó ṣe sọ ní gbangba ẹ kò mm. tiẹ̀ sí ẹnìbọn tẹ́lẹ̀ wọ́n tiẹ̀ sì máa ń sọ pé àwọn ọmọ samdus kìíní kan gbẹ̀gbà tó ti wá sọ yẹn kò sẹ́nìbọ̀dì tó bọ́dà mọ́ even though àwọn tíṣà tó ń fẹ́ pé kí bàbá mi kó ràn mí lọ láti lọ skul yẹn hmm. àwọn náà olúkálùkù ti wá kò sẹ́nìbọ̀dì tó bọ́dà láti dá sí wọn mọ́ so ó wá ku èmi àti ẹlẹ́dàá mi àti ìyá mi. ẹ wá ní àtijọ́ yẹn lẹ́yìn náà ti wá decide pé tó mo dọ́mọ aláìlé nìyàn báyìí. so àtìgbà náà mo ti wá mọ̀ pé àtìyá àti bàbá mi ò ní ìkọ̀kan mọ́ ṣùgbọ́n mo máa ń ronú màá jókòó màá wà ń ta mo máa ń kọrin gan because hmm. ìgbà tí pásítọ̀ mi wọ̀n tán fi máa ń sáré mi ẹ̀ torí pé mo máa ń kọrin mo máa ń ṣe mo wà ní kwaya hmm. so ló fi di pé gbogbo ìgbà tí mo sọ èyí tí mo sọ yẹn tà hmm. lè sọ lórí afẹ́fẹ́ yẹn so wọ́n máa ń fẹ́ kí wọ́n rí mi ní sọ́ọ̀tì ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n ti sọ fún mi torí mo máa ń kọ́kọ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti iléeṣẹ́ tí kàn ṣe iléeṣẹ́ rédíò kan ṣáá tí wọ́n kàn mọ́ mátàmọ́ mátàmọ́ a ní láti kọ́kọ́ lò lànà iṣẹ́ yìí láti kọ́kọ́ gba kí ló fẹ́ lọ lórí afẹ́fẹ́ láti lè avoid the story that touch ìṣẹ̀lẹ̀ kan wà nù ìṣẹ̀lẹ̀ tí wọ́n narrate sí mo ní no eléyìí ò ní lọ lórí afẹ́fẹ́ kò bá ìlànà iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ mu kò bá lọ so mo ní láti sọ pé ibẹ̀ yẹn ò ní lọ torí pé kò bá ìlànà àwa náà láwọn èèyàn tí wọ́n ń ṣọ́ gbogbo tí ń lọ lórí afẹ́fẹ́ so ìṣẹ̀lẹ̀ yẹn nìkan ni àfẹwébò kúrò nù ìrìn àjò wọn ìṣẹ̀lẹ̀ yẹn dẹ̀ lágbára débi pé ẹ̀rù gan bà èmi gan hmm, ẹ̀rù bà mí so ni mo ṣe ní torí gbólóhùn tí àwọn pè yẹn tí àlejò yìí pè pé etí ò lè lọ lórí afẹ́fẹ́ yẹn ẹnìkan máa sáré gbámúká ah, kí wàá ní dókítà ò fẹ́ kó lọ lórí afẹ́fẹ́ èmi ti sọ eléyẹn èmi àti ẹ̀ sì jẹ́ ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ mhm. mo sì ṣàlàyé ìdí tí òfin ní lọ láfẹ́fẹ́ àbí mi ò ṣàlàyé fún yín ṣóyè yín àbí òye yín gbà náà now ẹ já wa mú rìn àjò bẹ́ẹ̀ ṣe lọ school mo fẹ́ ká mo bẹ́ẹ̀ ṣe wá lọ school primary bẹ́ẹ̀ ṣe dé secondary ńgbà tó gbẹ̀yìn dàbújá àbí ẹ lọ Àbújá àbá Àbújá kọ lẹ ti pàdé ọ ní <laughs> mo fẹ́ pa yín lẹ́rìn ní ọ́yá. ó ṣẹlẹ̀ pé ìgbà tí mo nífẹ̀ẹ́ sí education gan so mi ò dẹ̀ ní ìgbà tí kò sí ìyá láti mú mi lọ gbẹ̀gbà tó yá fúnra mi mo gbéra mi lọ sí primary school ọ̀dọ̀ wa mo ní mo fẹ́ lọ sí. ẹ sọ fún mi ẹ níṣẹ́ lẹ wọ́ ẹ kàn wọ́ lọ sí primary school fúnra yín. mo wọ́ lọ́gbà náà ni kò tí ì sí kẹ̀kẹ́. so ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ school àwọn yẹn ní àà báwo mo fẹ́ bẹ̀rẹ̀ skul nígbà tí mi ò ní ẹnìkankan tó tẹ̀lé mi wá kò sẹ́ni tó máa ń bẹ̀rẹ̀ skul hmm. láìsẹ́ni tó máa mú wá gbà náà ni mo ṣàlàyé bí ọ̀rọ̀ dẹ̀ ṣe jẹ́ fún wọn gbà tí ẹni tó dẹ̀ jẹ́ headmistress ńgbà yẹn tó dẹ̀ jẹ́ family ìyá ìyá mi tó dẹ̀ gbé gbèsè láti lọ bá bàbá mi pé irú wọn yìí wọ́n wá ń dálẹ̀ wọ́n pọ̀ dáadáa wọ́n máa ń kódà ìgbà yẹn wọ́n máa ń sọ̀rọ̀ kẹ̀kẹ́ èmi ò tiẹ̀ tí mọ̀ èmi kàn wò pé kẹ̀kẹ́ táwọn ọkùnrin àgbàlagbà máa ń gùn yẹn. ok ẹ̀yin ò mọ̀ pé wheelchair ni wọ́n pè é. pé mi ò tiẹ̀ tí ì rírí. ok so wọ́n ní wọ́n máa ń ra kẹ̀kẹ́ fún wọn hmm. irú ilé tó fi wọ́lẹ̀ yìí gbà tí bí bàbá mi ṣàyè sàn ní wúmà yẹn nìyẹn so pé òun kọ́ òun òbí wọn láàárọ̀ níran wọn bọ̀ òun lọ́mọbi tó ti rí àárọ̀ hmm. àwọn náà wá jókòó mo ṣàṣe try láti lọ nìyẹn gbogbo ìgbà yẹn dẹ̀rẹ́ tí n bá ń wọ́ lọ tó bá di ìgbà òjò báyìí òjò máa pa mí pa mí pa mí lójú ọ̀nà hmm. tí táìmù tí ilẹ̀ bá ń gbóná báyìí ṣe ni orókùn mi máa wú tí màmá fi dín wọ́ hmm. títí títí tí mo sáà ń ba yí títí tí mo fi parí primary school yẹn hmm. ìgbà tí mo dẹ̀ tún wá jáde primary yẹn ni mo wá bá dádì Sọlágbadé Amóde nílùú wa wọn ní àmúní pé mo fẹ́ lọ sí secondary school pé ọ̀dọ̀ wa ń bì kò dẹ̀ da ìyẹn secondary school Morocco tó wà ní ọ̀dọ̀ wa pé mi ò nílè pé ọ̀nà yẹn ò da hmm. àwọn ló wá fún mi ní scholarship tó sí àmàní ni wọ́n gbà yẹn ní ọ̀dọ̀ wa local government ọ̀dọ̀ wa wọ́n á ní kí n lọ sí. ẹlẹ́ fi Yorùbá kọ lẹ́tà pé sí alága tòótọ́ pàtàkì ọ̀rọ̀ mi sí yín torí ẹlẹ́ ti gbọ́ English máa yẹn. mo máa wá sí ọ̀dọ̀ dáàdì wa torí ọ̀gá àwọn bàbá olóṣèlú ni so true wọn àdúgbò kan ládẹ wa. kí ló wà nù lẹ́tà tẹ̀kọ̀ yẹn mo kàn sáà kọ pé kún jọ pé dáàdì pé kún ràn mí lọ́wọ́ pé mo fẹ́ lọ sí school pé mo dẹ̀ ti parí primary school pé bí mo ṣe fẹ́ lọ secondary school ló kù àwọn dẹ̀ mọ̀ pé ọ̀nà yẹn náà lóòótọ́ kò ṣe bí mo kò sí mo ṣe lè lọ. ẹni skul jìnnà sílùú. bẹ́ẹ̀ ni ó jìnnà. ẹ pẹ̀lú ipò tẹ wà yẹn. <laughs> inú igbó ni inú igbó ló ti wà <laughs> inú igbó ló wà so àwọn ló wá ní ah, skul àwọn bíi tèmi náà wà ní Ìkàrẹ́ skul hmm. yẹn wọ́n pè ní Ọ̀tún Ìrètí hmm. so mo ṣe wá fún mi ní scholarship pé ìjọba máa san gbogbo owó tí mo bá fẹ́ lò wọ́n ṣà lọ ra kan bẹ́ẹ̀dì everything wọ́n bù mí lọ so mo ṣe dé skul yẹn I say promotion to GS2 buy promotion yẹn náà là ń ṣe lọ́wọ́ to GS2 buy bí àwọn èèyàn wa ṣe dìde nìyẹn pé ah wọ́n fìyà jẹ wá òótọ́ dẹ̀ ni wọ́n máa fìyà jẹ wá torí kò síbi tí corruption ò sí ọ̀pọ̀lọpọ̀ kan tó máa kó wá sí àwọn sẹ́ńtà àwọn tó jẹ́ pé àwọn ọ̀gá wa ojú la máa fi rí. ṣe sẹ́ńtà àwọn àkàndá. so àwọn tí wọ́n tún ní kán máa tọ́jú yín àwọn olùkọ́ nǹkan kan tún dè yín mọ́lẹ̀. ẹ ṣe bíbẹ̀ ni mo wà ní ìkàrẹ́ yẹn tí àbí àwa disable ló jà tí wọ́n fi pé wàhálà ẹ ti pọ̀ ju agbára wọn lọ tí mo ti ní ẹ mọ̀ pera yín disabled mọ́ tí ìjọba fi ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ o tíjọba fi special person nìyí exceptional eh, people with special needs ara wọn nìyí so kò kò ẹ ṣe disabled ṣe gbọ́ yes sir oya corruption wọ́n bẹ̀rẹ̀ sí í kó gbogbo material. wọ́n sàn ń kó jẹ bẹ́ẹ̀ àwa tàdé tí wà ń bẹ̀ àti màsúọ̀ so àwọn tó dàgbà jù mí lọ dáadáa ń gbà yẹn ọkùnrin tó yẹ pé àwọn tó ń gbé wèé tí wọ́n ní gẹ̀gan mm, mm. so ni wọ́n ṣe dìde pé à lójú ayé wa ẹ máa wá rẹwà jẹ ìjọba kò kàn wá ẹ kò jẹ ẹ ní fún wa. <laughs> ẹ ní fákàndá. so báwọn ṣe take up tí gbogbo wàhálà wọn kúkú da pé ó yá kíyá kúkú da sẹ́ńtà kàndárú bẹ́yìn ṣe tún wọ wàhálà part two nìyẹn wọ́n ṣe tún ti school yẹn wọ́n ti school àkàndá lórí corruption mọ̀ ń bọ̀ ẹ jẹ́ àlọ́ sójú ọjà àǹtí mi kí lẹ pé ó kọ yín. láyẹmí. láyẹmí my beautiful sister god bless you real good àwọn èèyàn ń kó yín jẹ gan o lórí facebook wọ́n ń gbọ́n yín mu gan. yes ìrìn àjò ẹ̀dá nìyẹn ọpẹ́yẹmí ọpẹ́yẹ wọn o ńgbà bá fulẹ̀ ní sáìdì èèyàn méjìlá gbà lálejò lórí ọpẹ́yẹmí ńgbà bá fulẹ̀ ní sáìdì wọn yẹn ẹ mọ̀ pé ẹni ní ìdí pàtàkì láti mọ fògo fún orúkọ olúwa títí ayé tọ́ adébáyọ̀ fálékè lórí ọ̀pẹ́yẹmí fresh one oh five point nine yínká ayéfẹ́lẹ́ látọ́kùn ètò yìí àmọ́ wọn ò sí ń lé fún ti dáadáa àtòfiṣe ògùnrán èmi náà mo sì ní kí n dúró wa ń tara mo dúró tán yányán pé ilé ò gbọ́dọ̀ ṣò mọ́ padà bọ̀ ẹ̀jẹ̀ àtàjà sakabara sakabara. what is it why are you so excited. my son John has gained admission. wow congratulations which university. Hey, Hallmark University. Yes, Hallmark University. Admission process is on in Hallmark University for 2021-2022 session. They offer courses in mass communication, accountancy, business administration, biochemistry, computer science, and so on and so forth. eh? Eh, the best programs are also available. For further information, contact 070-638-22200 or visit www.hallmarkuniversity.edu.ng or their campus at Ijebu Itele, Ogun State. that will be pretty expensive. No, their fees are affordable and there is special arrangement in case you cannot pay at once. And you kept this to yourself. Ah, uh, Mama Junior, what? The Ah, Mama Gina, where are you going? Junior, Hallmark University, here we come. Adé mi, ẹ ti jẹun tán, ẹ tún mú mi àbí. Ìfẹ́ mi, kì í ṣe pé ń fẹ́ mú mi o, ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí a jẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ NAFDAC àti SON tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú Èkó Tèmítáyọ̀ Ògúntádé street Àjàká ní Ìṣàgàm nọ́mbà ten ten Àdèyí avenue Old Bodija ní ìlú Ìbàdàn Bọ̀dé Mustapha avenue Ìdí-Ìṣin Ìbàdàn àti ẹ̀yìn Zenith G Hotel New Gbagi Market Ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmọ́ dáfòtò ló omi àmọ́lólo kẹ́ fi ṣe. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórè ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá p péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyéde fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pm power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Benga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣẹ́ olúwa lónìí bísí reverend pf and reverend co ọwá lólùgbà gbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán ogun ọdún kẹ́sì náà kò lẹ̀ ní o. àsìkò tún ti tó láti rí ìyanu ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́rin òde remo fire crusade twenty twenty one tí àjọ can tó wà ní remo north local government area ogun state gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ìjọ christ power evangelical crusade international tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́ four thirty pm daily nígbà tí ministers conference yóò máa wáyé ní the african church emmanuel bethel Ode remo lọ́jọ́ kejìlá oṣù kọkànlá láago mẹ́sàn-án òwúrọ̀ ẹ máa bọ̀ sí christ anglican primary school field Ode remo ogun state láti wá dar darapọ̀ mọ́ òde rẹ́mọ fire crusade twenty twenty one níbi táwọn ìránṣẹ́ ọlọ́run yóò ti máa fi agbára ọlọ́run sọ̀kalẹ̀ tá ó sì máa rí ìyanu ọlọ́run ìwòsàn ìtúsílẹ̀ ìdè ó máa já gbogbo wa láwùjẹ́rì ayọ̀ wòlíì àti onísọjí ezekiel akínbíyì mark alága kan àti olùgbàlejò reverend canon mo ọdúnsì reverend prophet dao ọ̀ṣínáìkè tó jẹ́ alága àsọjí yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì lẹ́mí mú yóò máa lò láti sọ̀rọ̀ ìyípadà rere sínú ayé fire crusade twenty twenty one ọlọ́run yóò fi èrò máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources tá a ṣe sí sika building ti ń bẹ̀ lásunlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth makola ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lò náà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù top sources tá a ṣe building makola ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rì mọ́ àfàìrajà lọ́ọ̀ gbẹ̀bùn wàá jàǹfààní èrè ìfàtí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀sán àti mà top success láfúnni ẹlẹ́bùnmáwo bẹ̀ ó yá nílé iṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank òpópónà ring road challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè ẹ kàn sí topsuccess.ng. Brother, sister papa mama na when we body dey okay we dey enjoy life o oh. Hey, if una want do massage to make your body dey kampe like it's more picking again Now the real spa be the Obonga spa When get the magic them dey do different different kind massage like deep tissue massage aromatherapy massage head massage leg massage plus include pregnancy massage dem facials nkọ ìpangba normal facial acne facial anti-tan facial i tell you them dey do full body exfoliation go to the real spa for your manicure and pedicure. Beauty product full grand brekete. For Wadumachi now now go the real spa Wednesday they 11 Okolaba Street off Favors Road, New Bodija, Ibadan. For more information 0803 352 4850 0803 352 4850 for the real spa. Your beauty go commodity like small picking. Admission, admission, admission. Prospective candidates who wish to gain admission enter colleges of health sciences, technology and engineering programs, administrative and management programs, law, social sciences are enjoined to apply for admission into our affiliate institutions through EduConsult Foundation examinations. Interested applicants should visit our school for entrance examinations to be conducted for admission into one of our affiliate institutions for guaranteed admission into the media programs of choice. Edu Consult is located at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or Ashi Annex, LOA Aremu Court, Ashi Bodija Junction, Bashorun, Ibadan. For inquiries, please call 0813 543 0382. Edu Consult, together with SOA with pride. yes aago mẹ́sàn-án kò ìṣẹ́jú kan àti ààbọ̀ mo sì sọ fún yín pé àlejò méjì òun náà la gbé wá sórí ètò ọpẹ́yẹmí ti ajálẹ̀ yìí mo sọ fún yín. àmọ́ ìrìn àjò àǹtí mi ọláyẹmí àbí ọláyẹmí àlùbáríkà yẹmí ipò oríire yẹmí òkè. Okay ìrìn àjò wọn yẹn mo fẹ́ ká fẹnu ẹ̀ kò síbì kan ná kó tó di pé a tẹ̀síwájú. àwọn èèyàn ti ń fiṣẹ́ ṣọwọ́ sí yín gan o lórí Facebook Live Fresh FM bàbá fàyè gbà mí ẹ káàbọ̀ sí ilé agbára.